بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه فمن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نستمر في قراءتنا في كتاب متن الرسالة للإمام أبي محمد ابن أبي زيد القيرواني رحمه الله تعالى والعادة أن تكون قراءتنا باللغة العربية التي هي أصل في الدراسات الإسلامية ونظرا لوجود بعض الإخوة معنا فسوف يكون الشرح مختلطا بما يكون فيه آه، النفع والفائدة بإذن الله ترى أنكا ترى رسالة ابن أبي زيد القيرواني في شيء أو كان إنه àwọn tó ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn ìtura náà kó àlàyé àkéédà oko sínú àti àwọn ìdájọ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ látọ̀rí àlùwàlá títí òbídèbí tó dé ibi tí a ó ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni báábón tí bọ̀háyà wàzàbáẹ́ wàlàkéékọ́tì wàsọ́ẹ́dì. والختان وما يحرم من الأطعمة والأشربة فهذا الباب فهذا الباب وعقده المؤلف رحمه الله تعالى لبيان كيف حكم وكيفية النسك عموما في الشريعة فقد تقدم أن قلنا بأن معنى النسك يعني الذبائح فكذلك يعني آه، الحج والعمرة وأغلب ما ذكر هنا من باب المثال وإلا قد ذكر أحكاما في أثناء الباب لم تكن مذكورة في الباب قال باب في الضحايا أي في بيان حكم الضحايا وصفة الضحايا وكذلك الذبائح والعقيقة والصيد والختان وما يحرم من الأطعمة والأشربة قال رحمه الله والأضحية سنة واجبة الأضحية آه، معناته الذبيحة التي تذبح يوم أو وقت وقت عيد الأضحى عندنا ضحايا نعم. آه، اثنين فعندنا ذبيحة تذبح يوم العيد يوم العيد الأضحى وكذلك الهدايا أخرى التي سبق بيانها في باب الحج بعد سو آه، يتي يبقى يوشي على ينقى ìdájọ́ àti bá a ṣe máa pẹran iléyá wàzàbá ẹ àtàwọn ẹran míì tá a máa ń pa wàlẹ àkẹkọ àti ẹran súná wàsọyìbì ìdájọ́ ọdẹ àti bá a ṣe máa dẹdẹ wàlẹ kìtàn ẹran tá a máa ń pa nígbà tí a bá ń ṣe ìdábẹ́ àti bá a ṣe máa ń ṣe ìdábẹ́ bákan náà yóò ṣàlàyé èwo lè wọ̀ àwọn oúnjẹ ìran oúnjẹ àti ìran mímu tí sẹ̀rí àti ní èèwọ̀ fún wa ó bẹ̀rẹ̀ láti orí ọbẹ̀híyà ó ní wàlú ọbẹ̀híyà tù àyè ọbẹ̀híyà wàlú ọbẹ̀híyà ń kọ́dí ẹ̀kúnnù bìbọ́mi hamza ọbẹ̀híyà àwọn bìkẹ́tìrì hamza yọbẹ̀híyà wàlú ọbẹ̀híyà jamu bàhíyà eh, jamu. آه، بقية آه، آه، بتشديد عفوا أضحية مفرد وجمعها أضاحي أضحية مفردة وجمعها أضاحي أضاحي أضحية أو إضحية قلنا كلمة مفردة مفرد الأضاحي الأضاحي آه، لفظ الجمع للأضحية وهي الذبيحة التي يتقرب بذكاته من الألعام يوم الأضحى أنا tá قا máa إليا pa أدون إليا فالأضحية قيل إنه أو إن هذه الكلمة مأخوذة من وقت آه، النحر أو وقت الذبيحة فإنها تذبح وقت الضحى فسمي بأضحية فقيل لأنه آه، نسبة إلى عيد الأضحى فإن العيد الأضحى آه، تقام أو تصلى في وقت الضحى فنسب عيد إلى عيد الأضحى نظرا للوقت فقيل إنه نسب إلى عيد الأضحى نظرا لما تذبح فيها من الأضحية يعني أضحية بلون kan ni tí plural rẹ̀ ń jẹ́ àbọ̀ṣí ó lè jẹ́ wípé wọ́n sọ ní wọ́bíṣà nítorí wípé àsìkò tá a máa ń pa àsìkò yálẹ̀ ta ni àfikọ́ odòha àti nítorí wípé ní iná ọdún iléyà la máa ń pa ìdájọ́ ọbẹ̀ṣẹ́yà ẹran alẹ́ àti pa tó nà tó واجبة أي سنة مؤكدة سنة تكفى هنا نعم قال على من استطاع لكن لا بد من استطاعة على من استطاع استطاعها استطاعها أن استطاع أضحية استطاع أن يذبح ليس عليه دين و يذبحه نيابة عن نفسه وعن عياله أي من تلزمه tàlẹ́sàmù كزوجته وأولاده hàn يدخل في حكم ذلك. wùláàdì أنا wà máa ń yẹ بنتو fi لا zálì rírẹ ẹran léyà ó sọ ọ̀ràn yẹn lórí ìgbọ̀n tó bá lágbára láti pa fún rárá rẹ̀ àti fún àwọn tí ń bẹ ní abẹ́ rẹ̀ yìí ni pé àwọn tí ìnáwó rẹ̀ tó ṣe ọ̀ràn yẹn lé lórí gẹ́gẹ́ bí ẹ̀yàwó rẹ̀ ni ọmọ rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹni tí ó paléyà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ hurran kó jẹ́ ọmọlúàbí kó jẹ́ ẹni tó ti bàlágà tàbí ọmọ kékeré náà tó bá ní agbára ọkùnrin ni àbí obìnrin ni onírìn àjò ni àbí ẹni tí ń gbélé ni pé islam wa ni jẹ́ mùsùlùmí ó sì jẹ́. آه، الوادي لأن العبد أو الأمة هو بنفسه آه، ملك لوليه فهذا من استطاع الذي ايش هو؟ إيه، قلنا أهم شروطه الإسلام والحرية أن يكون مسلما وأن يكون حرا èyí tó ṣe pàtàkì ni mọ́jàmú náà ní pé tí ó pa iléyà kó jẹ́ mùsùlùmí kò tí ì ṣe mùsùlùmí tó bá pa kò ní láàdá kuran sọ pé ní wọn kọ́ọ̀dé múná ìlà màámi lómi nà ámàlín ìtajà àná ọ̀dà án náà tó rọ̀ bá pa kò ní láàdá kó jẹ́ mùsùlùmí kó sì jẹ́ kó sì jẹ́ ọmọlúwàbí torí pé ẹrú owó ni òun náà. Furqan. ثم قال وأقل ما يجزي فيها أي في الأضحية من الأسنان الجذع الجذع جذعة هذا الذي يجزي أقل ما يجزي فيها الأضحية فقد آه، سبق أن ذكرنا في باب الزكاة الأضحية أن هي التي كملت سنة أو قريبة من سنة عمرها من الضأن ينبعني الاثنين ومن المعز الاثنين آه ينبعني اللي هو آه نعم ابن جذع ابن السنة أو دون ذلك من من آه، آه، البان آه، بان أجوتان أو نحو ذلك وهو ابن سنة وقيل ابن ثمانية أشهر يعني هذا تفسير لكلمة الجذع فقيل ابن عشرة أشهر يعني إما سنة إما تمن إما إيت من المهم سنة أو قرب السنة منه أغوتاني أبي آه، آه، أورى كما ينفسو والثني من المعزي من المعزي آه، أغنانتوني أبي أغوفي أغمسورو وهو ما أوفى سنة الثني wasani yumina maazi abanu lẹbi sábà kan dakara lọba mm. fẹ pa báwọn àgùntàn ọmọ oṣù mẹ́jọ ọmọ oṣù wa ọmọ ọdún kan mo ti tó pẹpẹ ni maazi bá ní ọmọ oṣù mẹ́wàá ọhún ọhún gba ọhún láti pé ọdún kan ẹni pé wasani yu nínú maazi pẹpẹ maazi bá ní wasani yu ni yóò mú nínú rẹ. ẹ wà wà má awfa sanatan mm. wàdákàlà sí asaniya yàní. Yani, ما لا يجزي في آه، ثمانية أشهر ولا عشر لابد من اثنى عشر من اثني عشر فما فوق ولا يجزي في الضحايا من المعز والبقر والإبل إلا الثني آه، إذا نريد الذي يريد أن يجزي أن يضحي من المعز الذي سبق أن ذكر قبل قليل والبقر مالو والإبل ومعلومة إبل آه، كومي فلا لا يجوز في ذلك إلا ثني فالثني من البقر الثني يعني من كل نوع والثني من المعز ذكره وذاك ثني من المعز يعني يكون موضوكا ثم ودمجي ثم قال والثني من البقر أكون ثني بقر باني ما دخل في السنة الرابعة تذكرتم سبقا ذكرنا في باب الزكاة أنه قال ثني فقلنا ثني كل نوع بحسبه ثني آه، إبل غير ثني بقر ثني بقر غير ثني آه، إبل ثني قال والبقر والإبل إلا ثني وثني من البقر ما دخل في سنة الرابعة وثني من الإبل ابن ست سنين أما دمر تذكرتم أننا ذكرنا أن الشارع فارق في باب الأضحية وباب الزكاة بين الإبل والبقر والغنم في باب الزكاة في باب آه، الزكاة قلنا زكاة آه، البقر والإبل ما هل هناك اللي ذكرنا؟ تذكرت تذكرت أن نبهنا على مسألة أن الشارع آه، فارق في باب الزكاة باب الأضحية ففي باب الزكاة أيوة، أيوة، أيوة. ففي باب الزكاة قلنا أيوة قلنا إنه لا يشترط سن في نصاب زكاة الإبل في نصاب زكاة البقر أيوة أيوة يعد أيوة أما هنا آه، فلا ثم ثانيا قلنا الشارع فارق في باب الزكاة والأضحية في مقدار فيما يخرج وفي باب الزكاة آه، زكاة البقر والإبل يخرج ب آه، نعم، نفس نفس ايوه وكذلك هنا ف خيرا ما دخل في السنة الرابعة والثني من الإبل ابن ست سنين ابن ست سنين الآن قال مسألة أخرى قال وفحول, وفحول الضأن في الضحايا أفضل من خصيانها فحول الضأن أفضل من خزيانها وخزيانها أفضل من إناثها آه هذه مسألة الخلافية أنا تعطي لدى الخزيان أوكي أداء آه، يعني خزيان أيوة يعني الذي آه، طلع منه خنسيان آه، خنسيانه لا يستطيع ينجب castrated animal castrated آه، انيما إذا كسرتوه آه، المزارعون يفعلون هذا لكي يتقوى ويعمل جيدا فقال الظن أقول ها castrated is, should be male. Uh, قال فحول الضأن أي uh, ذكر الضأن ذكر الضأن àgbò الذي ليس بcastrated tí tí wọn ò tẹ̀ lọ́dà ó dáa ju tí wọ́n tẹ̀ lọ́dà lọ ó dáa ju tí wọ́n tẹ̀ lọ́dà lọ. قال وخصيانها uh, أفضل من إناثها ìtàn àtúntẹ̀ lọ́dà rẹ̀ náà òun náà tún dáa ju abo rẹ̀ lọ. وإناء الذي ما طلع إيه فحول والذي ما طلع منه آه أنثييه فحول والذي بقي على أصل خلقته أي أنكسرتج أي أنكسرتج بانو أفضل من خزيان من وأفضل is better than castrated. Castrated is better than female stubborn female is not castrated. I think I don't know if they can castrate their female too. So, وإناثها أفضل من ذكور المعزي وتواري النا أروقه وتدعجو يوريلو فمن إناثها هذا الذي يقول هو ترتيب المواشي التي تجزئ في باب الأضحية على باعتبار أسنانها وباعتبار آه، أنواعها قال وفحول المعزي فحول المعزي آه، ذات آه، معزو كنا ركوكو ركو أفضل من إناث من وريري وإناث معزي أفضل من الإبل إناث معزي كياني يعني أبو وريري أفضل من الإبل والبقر أفضل من الإبل والبقر من حيث الأجر في الضحايا إيه؟ في الضحايا في الضحايا الخروف والأفضل إيه. وهكذا ينزل أيوه. الخروف آه، ما في خروف خروف ورام آه، عربو هو الأفضل الفحول كاستريتدي آه، أفضل ثم كاستريتدي ثم abo abo rẹ̀ tó ma wà ń bọ̀ tìkìtìkìtì tó ma orúkọ tó ma ewúrẹ́ ayiwa ọkọlẹ yìí náà tó máa ṣe ewúrẹ́ gangan tó wà ní afudọlù mílẹ ìdìbò ó dájú ràkúnmí lọ ó dájú ebílì wàlúbákọrò lọ fi bọháyà fi àbọháyà yàní fi gẹrì bọháyà ọláyà kóni fi gẹrì bọháyà. قد آه، لا يقول لذلك قال وأما في الهدايا الإبل أفضل ثم البقر ثم الضأن ثم المعز ثم المعز هذا الذي قلنا إن, إن الشارع فارق في باب الأضحية وفي باب الهدايا ثم في باب الزكاة الهدايا هذا هو هدايا نون هدي, هدي يكون هدايا في ذبيحة أماناته آه، الذي تذبح في الحج ومن تمتع فمن تمتع بالعمرة والحج الحج فما استيسر من الهدي فكذلكم هدي القيران فهذه هو الهدي أيوة فيسوق الإبل لذلك في باب الهدايا هم تك... سوف تأتي تكلموا هل الذي يريد القران بإمكانه أن يركب على إبله Nigeria da mamlaka? Nigeria da mamlaka. Kuma <laughs> ya zama ya rage zama salami. Amma da yarje. Kọ́nà wà iná sọ̀rọ̀ pé abo eh, eh, eh, ẹran ó dáa ju àkúnmí lọ ó dáa ju màálù lọ nínú ẹran iléyà. Ọ̀gá pé ní ti àdáyà hajj ni àbí látòrí òkè ni ìbílù bàkọ́rù ọ̀gánù ọ̀mà. Wàhálà lẹ́fẹ̀ẹ́ kọ́lá màlìkíyà hátà fi hàlà tẹ̀rẹ̀tì. Ìjọba mi màlìkíyà lára tẹ̀rẹ̀tì bòyí náà. ليس على إطلاقه فعلى الأرجح أن الخروف أفضل مطلقا بإطلاقه حتى في هدايا حتى في هدايا لكن آه، آه، ثبت عن النبي صلى الله عليه وسلم كان أكثر هدايا من الإبل اليوم ألزم هدايا من هدايا ألزم لأن هدايا لو ثبت سببه أن إنسان آه، تمتع بالحج فهذا سببه يسمون يعني سبب الوجوب فما ثبت سببه مقدم على لم يملك له فقد سبق أن ذكر أن الأضحية سنة واجبة أي سنة مؤكدة أما الهدي فهو واجبة الهدي أنا آه، يعني أنا لي سنة فقلنا آه، لعل الأرجح أنه آه، أبو سواء أنا لي يعني أبينا هدايا أبو هو hapo البالو انتهينا من أفضلية وترتيب قال صرف قال ولا يجوز في شيء من ذلك عراء عراء ولا مريضة ولا العرجاء البين ضلعها ولا العجفاء التي لا شحم فيها هذه عيوب التي تمنع من الإجزاء عيوب الأباحي وكذلك الهدايا عيوبها واحدة عيوبها آه واحدة قال لا يجوز لا يجوز أي لا يجزي في شيء من ذلك يعني من البعن من المعز من الإبل من البقر كل هذه الأشياء التي لا يجوز أولا آه، العوراء البين عوره هو الذي لا يرى جيدا البين إذن إذا تركه طعام هنا هو يمشي هنا نقول هذا لا يرى لا يرى مثل هذا آه، لا يجزي ورد في الحديث ورد في الحديث أن لا لا رأى بين عوارها والعجفة البين عجفها والمريض الذي لا ينقى كل هذه لا يجوز عجفاء تجوز ولا مريضة البين مرضها ولا العرجاء الذي رجلها واحد من غير مستقيم البين لكن إذا كان يستطيع أن يمشي مع مع زميلاتها بحيث لا يستطيع ركوب وراء قالوا هذا مثل هذا يجزي لكن إذا كان آه، الأرجاء قلت الأخرى أها إناتي آه، إيه ولا العجفاء العجفاء لكن ليس له شحم ما في شيء إذا مسكته مسكته يجنبه يعني حتى جلده كاد أن يكون مفقودا وهذا لا التي لا شام التي لا شام فيها so هذا هو قلنا ولا يجوز في شيء من ذلك أي àwọn nǹkan tí téèyàn gbọdọ̀ sọ ní owó kéèsì alábẹ́ pa ẹran iléyà àbí ẹran àdáyà bákan náà ni. fasarta arabiya bi arabiya haka ne. fasarta arabiya. àdáyà bi ẹran àdáyà. ẹ ẹ wọ àdáyà ní wọn ní kò yorùbá náà nù àdáyà lọ́kùnrin kọ́ pẹ̀lú àdáyà wọ́n ti mọ́ ẹran iléyà àti ẹran àdáyà ẹran àdáyà ni ara tí aláàjì máa ń pa nílùú nílùú mìíràn ó ìjà ló fi nọ́tà lọ́lọ́ ló fi nọ́tà tàbí hmm. wàláyà júùsù fi ṣẹ́mi dálíkà àwọn ẹ̀rọ ìtàn ẹ̀rọ ìtàn ẹ̀ lítà ṣèṣe ìdílé wà wàlá yàjú ti ṣiṣẹ́ mi dálíkà àwọn nǹkan tí ò tọ́ wọn ni pé àwòrán àláwárù fúnlẹ̀pẹ̀ àwárù. ojú tójú rẹ̀ dá. èyí tí ojú rẹ̀ dá olójú dá ikọ̀ tí ò rí náà dáadáa kò tọ́ nínú ẹran ìléyà bákan náà ni ò tọ́ ẹran àdáyà wàlá màrírọ̀ tún ẹran tó rò hẹ́hẹ́hẹ́ tó rẹ̀ tí ò lálàáfíà kò tọ́ wàlá àrùjá amúkùn àmúkùn tí òrẹ́ sẹ́rìn dáadáa kò tọ́ fún ẹran iléyà àti ẹran àdáyà àlùbáyé náà bá làwà pé pé ní ẹsẹ̀ rẹ̀ tó tó ṣe ó hàn púpọ̀ wàlẹ́ àlàjìfà yìí tó ń rù ẹ̀hàn tí kò lẹ́ran lára rẹ̀ kò lẹ́ran lára rẹ̀ ó kàn lára rẹ̀ gógó òun náà kò tọ́ fún ẹran iléyà àtàrà àdáyà. قال رحمه الله ويتقى فيها العيب kó lò ó gbogbo lẹ́yìn àtàtúndakọ̀ yìí náà àwọn àìbò mi àwọn àlébò mi náà ń bẹ ẹ̀pẹ́ ni a tó kíyèsí o ọ̀la wàlá àlùmọ̀ṣọ́kó kọ́tù àlùọ́bìnì ẹran tí etí rẹ̀ lu etí rẹ̀ ó lu àkèsí ilá ayẹ̀kúná àbógé ó lu ni àbógé ni ilá ayẹ̀kúná yẹ̀ sí rọ àrè lẹ́sẹ̀ bìí bìí rẹ̀. فهذا يغتفر آه، له فكذلك القطع سبقنا تترجي قطع أي أذنه أكثر من من ثلثه آه، هذا أيضا لا يجوز فكذلك مكسورة القرن كانت ووري تستني ووري يجي من قال ومكسورة القرن إن كان يدمي ẹ pé ìwo rẹ̀ ìwo rẹ̀ ó jẹ́ ó ó ó sẹ́ ń sì ń sẹ́jẹ̀ ń sẹ́jẹ̀ ń káná yódìmí mọ̀fọ́hómù kàlámì yìí á ń nàwó ń káná láà yódìmí bàjá èèzò kàní kọ́rùnùhó ń kásàrà kọ́kọ́ di bárìà ń dámàlà ń dámàlà fàhádà ẹ̀júzù ẹ̀rọ àti ìwo sẹ́ ó ti ó san ó gbádùn kò àti pé yíyún ó tọ́ in kana yudu fala ya juzu ẹ̀dẹ́pẹ́sìn ẹ̀jẹ̀sọ̀ ń bẹ pọ̀tọ́ wà ń lam yudmi tẹ́gbẹ́ ní kò sàjẹ́ o yìí kó tó ti san fàzálíkà ja ìzòyìn ìrọ̀lẹ́ yìí ó tọ́. واحد يقرأ على هذا بعده no no no no واصل حيث حيث وقفت فذلك جائز ايش بعده؟ ها واليلي فقط ايه واليلي لكن إذا بدون الضبط يقرأ وليل وليل رجل فهذا ينبه به الفقهاء مشايخنا أن طلاب النقط يخطئون دائما طلاب النقط يخطئون دائما إذا قال واحد يقرأ بنفسه فأوتي كتاب وأوتي كتابا غير مضبوط فلا بد أنه يخطئ أنا وما وليل رجل فإذا ذا قال وليل رجل اختل المعنى جذرية أيوة، تماما عندما كنا في كراسي الدراسة في الجامعة آه، مدرسنا الذي درسنا تربية سلوك التدريس ميثود اوف تيتشنج يوما جاء وكتب على السبورة آه، را اكتبوه را زين ميم با لم لم هل هذا العدد الثاني اقرا را زين ميم با ميم با ميم با را زين ميم با لام لام لام ايوه ما الذي يقراه هذا؟ آه. ها؟ رزم بلم بلم بلم بلم اوكي اقرأي مرة آه، ثانية سامية وزم وزم بلال رز بني هذا روز مبلل روز مبلل روز رز روز كلمة روز أرز روز رز روز مبلل كلنا في فاصل تعالوا هنا كثير رزم روزم بلالا روزم بليلي روزم بلالا روزم بليلي فقال هذا ما مما يذكر فقهاء مشايخنا آه، على أهمية آه، القراء على المشايخ وإلا إنسان يخطي كثيرا جدا جدا وقد ورد في الحديث الحديث الذي قال في النبي صلى الله عليه وسلم إذا أتيتم الصلاة فعليكم بالسكينة وعليكم بالوقار والسكينة عليكم بالوقار والسكينة فتعلمون في قديم الزمان يكتبون على أوراق آه، بتداوى فكتب هذا فقرئ بدون آه، نقط بدون ضبط فقرئ واو آه، فا فقل فقرئ ألف همزة فصار فعليكم بالفأرة والسكين <laughs> عليكم بالفأرة والسكين فاختل المعنى تماما ف... والصحيح عليكم بالوقار والسكينة نعم قال فذلك جائز والجلي والجلي وليس وليل والجلي الرجل وال يلي رجل وال يلي فعل فعل عمر مبني على السكون مقدرة على يا من على يا محذوفة على يا المحذوفة والرجل فاعله ذبح آه مفعولا به مفعولا به وضحيته بيدي. آه انت ẹran tí ìwo rẹ̀ fẹ́ ṣe bá yìí sọ ẹ̀jẹ̀ ń sìn ká tó tó tó níbẹ̀ yóò wọlé yà wò kò wọlé yà wò. kọ́ọ̀là wa ńlam yóò dì mí àmọ́ tí ẹ̀jẹ̀ ò bá kán níbẹ̀ yìí ni pé ó ti san ìwo rẹ̀ kán lóòótọ́ ọmọ ó ti san yíyún ìrẹ̀ níbẹ̀ kò sí láìsí níbẹ̀ kó tó fẹ́ bẹ̀rẹ̀ ìdájọ́ míì ìdájọ́ ó ti pa súná ó ti pa ẹran àdáyé ó ti pa ẹran ẹran ọdún. kọ́ọ̀là wàyẹ́lì àrọ́jòlò dábàdà ọ̀dẹ̀híyàtì ẹni tó fẹ́ palẹ́yà ni kó dùn nǹkan rẹ̀ ó wàyẹ́lì àrọ́jòlò dábàdà ọ̀dẹ̀híyàtì bí yà díyì bí yà díyì pẹ̀lú ọwọ́ rẹ̀. wàyẹ́lì wàlà yẹ́lì wala yẹli kó tẹ̀lé wìláyà wìláyà. àwọn tí wọn mọ wọn jù wọn yẹn lẹ́nu papọ̀. láti wàlíyẹli àmọ́ wàlíyẹli rọ́júlù dábàá òbẹ̀yà tì í bìyà di oníkópa nǹkan al-imami bọ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí ìmáàmù ti pa tiẹ̀ o àwọn náhàrì yìí àbí náhàrù bá ní ààrẹ tó ajẹpẹ ní ibìrì ni yàwó mà náhàrì ní ok ní ìjọ ọdún ìjọ ọdún báwàtán lásìkò buha àwọn ìdájọ́ tó dákọ̀ níbí yìí àwọn ní ń bọ̀ yìí àkọ́kọ́ ẹni tí ó pẹ̀lú ni ó dùn nǹkan ẹ̀fọn ara rẹ̀ nígbà wo ni ó dùn lẹ́yìn tí ìmáàmù bá ti du tiẹ̀ àbí tó ná ara rẹ̀ níjọ́ wo lọ́jọ́ léyà lásìkò wo lásìkò buhá ìdájọ́ mẹ́rin. ìṣòrọ́tò dábìhì ìmáàmù májẹ̀mú pé kí ìmáàmù ó ti pa tiẹ̀ nígbà wo ni yẹ́wò màá náhàrì níjọ́ léyà tó bá dijọ́ kọkànlá oṣù ṣàwọ́l ìdíkọ́jọ́ kejì ọdún àbíjọ́ kẹta ọdún kò sí májẹ̀mú ìmáàmù máa ń bẹ̀ o pèsè tí ìwọ́n bá fẹ́ pa ẹran méjì ó fẹ́ pa ẹran mẹ́ta ó fẹ́ pa ẹran mẹ́rin ó ti pàkan lónìí yóò tún pàkan lọ́la yóò tún pàkan lọ́túnla tànáà ti jọ ọdún nìkan là á máa retí rẹ̀ sẹ́rí ìtókù tó nahnu rijalu wa huwa rajulun náà ni. yìí tó wá sọ yìí pẹ̀lẹ́ẹ̀lì kékeré tí ó pàǹkan rẹ̀ òun ló dáa jù bọ̀ tí a bá pa kò sí láì fi ń bẹ̀ kò sí láì fi ń bẹ̀ yálà

قبل الضحى يوم الثاني ولا يوم اليوم؟ يوم الثاني سوف ناتي لأنه ذكر مسألة إن شاء الله إذا وصلنا نتكلم. Okay, táwa yà pa tán ọrùn dúnbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn eléyìí kò sí nínú súnà. Ẹ̀yin ọmọ ilé. Ó ti wà nínú àṣà pé tá bá pa to ọrùn jáde dùn tó bá ń kún ẹran tán tó bá kún ẹran tán fún àgbọn nìkan lè gbé fún ẹran tó bá wọn dùn eléyìí kò sí nínú súnà kò sí nínú ẹ̀sìn lábẹ́ wípé ọdẹ́hìyà ó ní ọwọ́ kan àláàdà nínú ọrọ́pò nínú gbogbo nǹkan tó bá ti náwó àláàdà nínú ọrọ́pò nínú wípé ókè torí pé ìdùnnú òun náà ni afẹ́kọ̀ọ́ jẹ́ níjọ́ ọdún sábà ń ṣe ń bẹ̀ tí tí èdè pé ni ó ti di dandan àbí ó ti di àṣà yóò kì í ṣe kò sílẹ̀ fi ń bẹ̀ àṣìṣe pé ní bídíà yóò lágbára díẹ̀ àfi ká rí ẹ̀dí a fi pè ní bídíà torí pé ẹran ọdún lẹ́gbẹ̀ẹ́ báyìí sọ ìbáàdà ni lákìm lẹ́sọ̀tẹ̀ ìbáàdà tó máa bọ̀ ìbáàdà tó ń ta ìdókòlù wa nìyá àbá tòun náà ni ẹran iléyà tó àfi pé ní bídíà yóò yóò nira díẹ̀ kì í ṣe bídíà kò sí kò sí láìpẹ́ ń bẹ̀ tí wọ́n bá ti sọ tọ́lá wa sọ di wípé ní o ti di ara ẹ̀sìn wípé ní tá a bá ṣe ẹran léyàwó tí ì sọ ẹ̀hẹ́n wọ́n ti sọ di ṣẹ̀rí ẹ̀nu ọ̀pẹ́ àkàtọ́ di àtọ́ wípé àléyà ah, pé kí inú wa fi ń sọ ẹ̀yìn tẹ́ dúró wò sọ ẹ̀hìn tí náà ní aláàlám yóò kò sí láìpẹ́ ń kò sí ìpè ń bí yóò ní di ẹ̀rí náà tọ́wọ́ padà sí sámúrò dá page three ninety two sọ pé ní wàyí náà sọ máa ní àwọn àgbo nǹkan kan wọ́n ní ọlá tí wọ́n ti mú padà sẹ́yìn wọ́n ní ọ̀nà ọlá ju ibi àti bákọ́rọ̀ lọ lèmáàdà lẹ́yìn náà fi fi àdáyà ibilu àti bákọ́rọ̀ àtọ́kọ́ wọn lọ́lá ju àwọn ẹran àgbo lọ lẹ́yìn náà fi fi àdáyà kọ́lu nùrídù tẹ̀kísírọ̀ láhàmì lìmọ̀tàkì ní mẹ́kà àfẹ́kẹ́ ẹran wọn ó kókò lè bá a kárí wọn lákín fi àbáwáhí nira léyà àní ní pé kí ara ń kó dáa ṣé ibi rẹ̀ kó lálàáfíà kó lálàáfíà kí náà ọmọ náà dùn pé ah, àgbò ní. súnmọ́ ah, súnmọ́ àgbò fún àwọn kéékèèké fi ah, ju ẹran màálù lọ wọn ní lè súnmọ́ màálù wọn ní lè súnmọ́ tó. gbàmágbò so wọ́n lè máa mú káàkiri wọ́n máa lè fi jẹ́kó wọ́n máa lè wẹ̀ ẹ́ so wọ́n yóò wẹ̀ tí o máa tẹ́gẹ́ tí o tó gbára nù. Dọ́kítà Ayọ̀dọ̀ ọ̀jọ́ kìíní wàyínẹ́sù àlùmáàjì. Àlẹ́sà ń sa máàjọ̀. Ìlúwájà Abdul Mil Ibn. Hàbẹ̀ láti kó ná ẹ̀nà kéékèèké orí ń bọ̀ nù ẹ̀nà kéékèèké oní ọ̀làjú ìdílù lọ kulu abdomen ebil so nínú hadaya opposite ah, ni yóò tọ́ni opposite down. bẹ́ẹ̀ ṣe wá sọ ìdílé òbí ẹ̀bí sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀lì ok lọ yẹ pé ní yẹ́wọ̀mọ̀ náhàrì ok duha lásìkò duha òun náà ni èèyàn eh, ó pa ẹ̀ràn léyà. wàmọ̀ ndábàá qabla an yadhbaha al-imamu aw an yanhara àádá ọbẹ̀ ìyáta wò. so àádá ọbẹ̀ ìyáta ẹni tó bá pẹran kí mọ́mù tó pẹran rẹ̀ àbí kí mọ́mù tó gún ẹran rẹ̀ kó ṣe sàárà nù sọ́dákọ̀ ni kama sabata fi hadith nabi sallallahu alaihi wasallam ó pẹran ó ṣe sàárà nù yóò tún wá sẹ́yìn lọ́wọ́ lè pa ẹran iléyà. ẹ tó bá pẹ́ nígbà tó ra ẹran o ìdàkẹ́ àná padì ayé na ọbẹ̀ ìyáta ẹran tí mo bá rà yìí ẹran iléyà ni ẹran ti di mọ ayá náà kò yóò ti kàn báwo rẹ. mẹ́sì àbí ní ara ìrora mi ni kò tó lè rà mí. ẹni ká nà sàkóyè rẹ. tí o bá wá tí o bá àyà náà rẹ o kankan ó lẹ́ran ara pẹ̀tẹ̀ ẹran yìí mo rà àbí ó lẹ́ran lé. kọ́kọ́ tí a kàdà wá sí. wàá àkàdà wá yóò tó kò ní àdókò àyà náà rẹ nípa eléyìí láìsàlẹ̀ ìwádìí. ìpẹ́ẹ́rẹ́ náà yàrá ó lè ra àfọdún kan ó lè ra fún ojú pé. ó lè ra àfọdún ni ọwọ́ ata ọwọ́ adó tó tó lọ́yìn tó. ẹ ẹ yóò sọ gbèsè rẹ. ìjọba wà lóru rẹ ẹni bí nǹkan. ìjọba lóru rẹ pé ah ìjọba lóru pété ó fi lọ́ọ́ rà ní ìdáyé. lọ́wọ́ ní pèsè lọ́rùn náà fi vèmẹ́tì. wàlọ́ máta tó bá kú nígbà wọn ó yọ látara tẹ́ríkà rẹ̀ tó ń nà dénú ìláyé nù. ayé wa dénú ìláyé nù. ó ná sèmírọ́ọ̀sì. يذكرون حقوقا خمسة الحقوق متعلقة بالتركة وقد ذكرناها إرادة قلنا مؤنة التجهيز فونيرا expenses والدين آدمي آه، human ديب ودين إلهي آه، almighty ديب ووصايا ثم الميراث فقلنا آه، دين إلهي يشمل الحج ويشمل الكفارات ويشمل مهر لمن تزوج nínú nínú deinan ọ̀rẹ́pá bá ń kọ́lẹ̀ ọkọ̀ ìyàwó kọ́lẹ̀ dénú ìláyé nù tó bá kú wọn kọ́ yọ àwọn ẹlẹ́yìn. ó kù kan múná ti tẹ̀jú yìí. múná ti tẹ̀jú yìí dénú ìláyé dénú ádámì dénú ìláyé wàsíyá tuma àtẹ̀ríkà tuma mìíràn. wàsíyá àtẹ̀ríkà. kọ́nà sọ yìí pé ní ẹni tó bá pẹran kọ́bùlà ìmáàmù. ìwétò ìmìíràn ṣàbí. يتكلم إذن لا لا يتكلم في فصله لأنه يفوت يفوت ما تريد أن تكتب خطأ يفوت عشان وشوش على لا يتعبن يبقى يكون مع دفتر اللي عنده يسجله فقلنا ومن ذبح قبل أن يذبح إمامه أو ينحر أعاد وذهيته وينطبق بين كلمة مسوقة يود يود تنميقا ومن ومن لا إمام لهم <laughs> والإمام هنا إمام راتب هو الإمام معين من قبل الإمام من قبل على آه، مثلا آه، من يسكن في لون مثلا إذا ذبح الإمام الأكبر الإمام محمد بشير حفظه الله إذا ذبح ذبيحته حرجوا أن يكون مجزا لكل من يسكن في لاري أن يذبح آه لكن يقال مثلا الآن تنوعت آه مساجد آه العين في لاري هل نقول آه، ذبح الإمام الأكبر إمام الجامع آه، يجزي بقية فلو كنا قد آه، صلى في عندي آه، بمرتبة وقد ذبح الإمام الجامي حفظه الله وفي سنغب مثلا لسه ما ما صلينا هل ننتظر ذبح إمام سنغب أو نقول ما دام أن الإمام الجامي قد ذبح نذبح هذه صورة قد تكون عكس ليس في آه، آه، عيد الأكبر عيد الجامع عيد آه، مدينة إيلوري ساعة عشاء ساعة عشاء لازم يصلون وفي سان ربنا نصلي ساعة ساعة عشاء يعني فارقوا ساعة وقد صلينا في سان رب وقد سلمنا والإمام قد ذبح هل نقول ننتظر أم لا الله تعالى أعلم نسأل قال من ذبح قبل أن يذبح الإمام أو أو ينهى فإنما هي صدقة تتصدق بها فالإمام ما دام أن هذا إمام أرجو أن يكون مجزيا الله أعلم yóò ti tó ẹtùmọ̀ أتمنى wọ́n ti fẹ́ràn ẹ pé ní ẹ̀yìn rẹ̀ tó láti kírun tó yóò ti إمام جاميو gbọ́dọ̀ wá kírun lẹ́yìn ìmáàmù Jamiu kò ní gbá ìmáàmù Jamiu ní opposite kan kírun láago mẹ́sàn-án nígbà pé mẹ́wàá làwọn kírun bíi kó on wá kírun ká ní pé òun bọ̀ wá bíi tó ẹ̀gbọ́n mi tó òun náà ni yóò tò ní ẹ̀yìn rẹ̀. wàmọ́ ńlá ìmáàmà làhùn ẹni tí ò bá wà ní ìmáàmù ẹ̀pin irú ọ̀gìrì wá ni fali yàtọ̀ haraw sọ̀láta akarabil àyímà màánà tùhú hona aláàbí yóò fam ana ọmọ sọlù ọmọ sọlù náà kì í mẹ́ta mẹ́ta sọlù ẹni wọ́n kọ́ fali yàtọ̀ haraw kí wọ́n wo ìrun àwọn àyímà tó wà ní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ wọn kí wọ́n fi jọ́jì sọkọ́ ló fẹ́ lè tàhárà o báyìí pé ní àwọn àdírẹ́sẹ̀ à ń bá àwọn jama sọ̀rọ̀ ní ìsìn sàmà fọ́ọ̀ àmọ́ tó máa ń ìṣòlú náà ẹ̀dì wọ́n fà méjì báyìí náà ti tún ní jama kẹ́nìkan ó jòkó kẹ́nìkan ṣe ìnáwó kọjá kótóbá fún ẹni náà. lákùn bá lè fún ọ̀bá tá ń pín kótóbá bàtà kó kí fásitì lórí ẹ̀sán alámàlẹ́kọ̀ọ́ káàkiri ọ̀bá kájú kọ́ ọdún la pé ọmọdé asọ́pàlọpọ̀ ọdún láyé o ìbẹ̀rù ọlọ́run ọba sàlámà alẹ́ kàrà mọ́tò lọ tó mọ́mọ́nù kí kó kí tiẹ̀ kẹ́ni kejì náà kì í ṣàdún. àti bí àwọn ọmọ tó ọjọ́ ọjọ́ ọdún. àwọn kẹsàn-án tí wọ́n jẹ́ pàtàkì wọn ní pé àti eh, kírun àwọn láyé láwọn ìmáàmù àwọn ní ìmáàmù ọ̀tún wò mọ̀ òtún mọ̀ bá tó bá ti pẹ́ran àwọn àlè pa àti wọn gbà tán bá tajú. المهم وقال ومن لا إمام لهم أنت يوباني مامو فليتحروا صلاة أقرب الأئمة إليهم وذبحه هو أنا في قناتكما هذه مسألة ثم قال ثم قال ومن ضحى بليل أو أهدى أي بليل لم يجزيه ẹni tó pẹran àdáyá lálẹ́ àbẹ́ni tó pẹran عندهم لا يجزئون قطع ما دليلكم قالوا قال الله تعالى ليذكر اسم الله في أيام معلومات كادرك لعبة nínú àwọn ọjọ́ tí tá a mọ̀ àwọn ọjọ́ tá a mọ̀ àyàmọ̀ ní kùránì yìí kò sọ pé làyálé tó lákìn sábà kan kọ́nà لأن الأيام عدم يوم واليوم في العرف الشرعي إذا أطلق فإنه يشمل آه، ليلا ونهارا فقد قال الله تعالى آه، شهر رمضان آه، يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب عليكم من قبلكم لعلكم تتقون أياما معدودات أو وجه tó àwọn ọjọ́ tó ló ń kà. sọmọ jìnnà kó ná ọ̀hílẹ̀ làkún ọ̀lẹ́mọ̀ ọ̀hílẹ̀ làkún lẹ́lẹ́ta ti ẹ̀ mọ̀rọ̀ fásitì lẹ́nu ẹ̀ka yìí ìdá lámìyẹ̀kún lẹ́yìn láìpẹ́ ní òru ọba sínú àwọn àyàmọ̀ àdùdá tì ní má fi mọ́nù pé ọlọ́run ṣe à ń sọ fún wa pé ká má òun ṣe lẹ́tọ̀ fún wa ká kọkọ̀ àtìyàwó pé ẹ̀ka ẹ̀ńgẹ́jì ara wọn lóru láìpẹ́ ní àyàmọ̀ àdùdá tì tọ́lọ̀ sọ́nù nípìnlẹ̀ tí o bá kó lẹ́lù sínú tùmọ̀ fi kẹ̀bírù fáyidà ti òhìnà làkún lẹ́lá tó ti yàmi rọ́bà sórí lánàá sá ikùn yànnú alimna wujuba imsak lẹ́l min hunak min ayami ma'adudatin ay ayami ma'adudat ayamu hawa layaliha ثم الله سبحانه وتعالى رخص للمسلمين واستثنى لياليها ففهم أن الأيام عند الإطلاق تشمل النهار والليل الله تعالى أعلم so ìkàtà fún mi pé ní tó bá tó bá pẹran iléyà lálẹ́ àbí ó pẹran àdáyà lálẹ́ pé kò tọ́ ẹ pé ní ẹ̀rí wọn náà ti ní pé Quran sọ pé ní wálé yẹn tó kúrò lọ́wọ́ àti àyàmí màlúmáàtì nínú sọ́dọ̀ tó bá kọ̀ pé kí wọ́n máa ṣèrántí ọlọ́run ọba ní àwọn ọjọ́ tá a mọ̀ wọ́n ní pé wọ́n sọ pé àyà àmọ́ ni kò sọ pé ní àyà lé àkóńdá pé eléyìí hàn ó kù díẹ̀ káàtó sọ nígbà táwọn sọ fún wa náà àlùkùrán ni wípé ní lẹ́yà lẹ́sẹ̀ ní àmọ́ kó ti bá alẹ́ kó mo sì àmọ́ òun ṣe ààwẹ̀ yíwà lọ́nà yà fún wa gẹ́gẹ́ bó ń ṣe fún ọ̀ràn yà fún àwọn tó ṣáájú wa sọ pé ní àyà máa ń máa dòdà sí àwọn ọjọ́ tá a mọ̀ máa dòdà sí ọjọ́ tó lóǹkà ni ọjọ́ tó ní òǹkà ni tò ní ìparí eh, àyà àwọn àyà Ramadan ń gbàdá sọ fáyé pé ní uhilla lakum laylata siyami rafatu ila nisaikum òun ṣe àwọn alẹ́ àwọn òru Ramadan òun ṣe lẹ́tọ̀ fún ọkọ àtìyàwó tó kò ìsọfà táyà tẹ́lẹ̀ wájú wípé ní àyàmù eh, wàlàyálì ma'duda tó sọ pé àyàmù ma'duda tó wàlùmùsẹ́fúnà jíǹsù mi mùsẹ́fúnà mínú ntabafẹ́ máínọ̀sì ó gbọdọ̀ jẹ́ pààtì kó jẹ́ Eh, fámìlì tàbí fẹ́ yọ tó túmọ̀ sí pé ní àyà mọ́mọ́ àbùdá tí kò á ní wíwọ̀n ó kó ọ̀sán àti òru sínú. bìnà àlàdálẹ̀ka àkóòlù rahimallahu sáadà màlìkíyà wàlákìn hàdà àkóòlù àsọwábù khìláfùhù fàyójúzù zẹ́bìkù àlọ́dẹ́hìyà wàlhàdáyà fìlàyálì wà àyàmì àyàmì tàṣíríkì àlàhàdín. سواء ثم قالوا وأيام النحر ثلاثة أيام النحر ثلاثة àti ọjọ́ tá a ta lè pa ẹran iléyà níbẹ̀ ọjọ́ mẹ́ta náà ni yorùbá kò fi ha aoyó ni haro tó a máa fi pẹ̀ra níbẹ̀ àti ká máa fi gúnra ìlàgòrò bíi samsi ní àhírí ha yóò sì hẹ́ndì nígbà tí magiri bá ti bá ti tó níjọ́ ní ọjọ́ kẹta ọjọ́ kẹta rẹ̀ tọ́yì ayamu salasa ayam wọ́n sọ fún ayé pé ní yẹ́wò mọ̀ nahar ọjọ́ ọdún gangan yìí nínú ọjọ́ kejì rẹ̀ èjì nù ọjọ́ kẹta rẹ̀ ẹ̀ka nù ẹ̀ńdà màlìkíyà hàzìhì salasa ayam lẹ́tì tuzdahu aw tunharu fiha aladọ́hì aw alhadaya àwọn ọjọ́ mẹ́ta tá a lè fẹ́ràn àdáyà àti àdọ́hì nínú rẹ̀ nù. والقريب يتوجه قريب في أشهر الحج عند مالكية ثلاثة شوال بالقيدة وكامل ذي الحجة أما عند الجمهور فهو الشوال وبالقيدة و 14 من يوم الحادي 13 من ذي الحجة 14 13 من ذي الحجة يعني يوم الحادي عشرة ويوم الثاني عشرة يوم الثالث عشر يوم آه، آه، آخر النفر لمن تأخر عند الجمهور انتهى انتهت أيام الحج انتهى موسم الحج وهم أوصلوا آه، فرصة أو مجال وأيام الذبح إلى يوم الرابع عند الجروب انتهت أيام التشريق المالكية الذين قالوا أيام حاج امتدت إلى آخر ذي الحجة ثم ضيقوا على الحاج أو على الذي يضحي في أضحيته فنقول الله أعلم الصحيح أن أيام النحر تمتد إلى آخر يوم من أيام التشريك وهو يوم الحادي عشر يوم الثاني عشر الثالث عشر عند غروب الشمس ثلاثة أيام بعد يوم العيد ثلاثة أيام بعد يوم العيد إيه، وهذه أيام معلومات فيوم العيد أيام معدودات أيام عفوا أيام معدودات هي ثلاثة 11 12 and 13 معدودات أيام معلومات تشمل أربع أيام كلما يوم النحر so eh, ẹran lẹ́yìn pípa ó kọ́ntínú láti jọ ọdún ó sì parí ní eh, ọjọ́ kẹ ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá oṣù bẹ̀rẹ̀ sí jà tí ó máa jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ní ní آه، او او ọdún او ọdún ẹ̀sìn لكن هذا كمان فقد آه، قلنا بأن الأيام عند الإطلاق تشمل آه، أيام وليالي فإذا قلنا يوم النحر يوم النحر ينتهي عند غروب الشمس من أيام من يوم النحر لو مثلا اليوم الثلاثاء لو قلنا اليوم الاثنين اليوم الاثنين ايوه اوكي طب اليوم الاثنين اليوم مندي لو قلنا اليوم يوم عيد فقلنا آه، صلينا عيد طبعا وعند الغروب المقبل بإذن الله تعالى صلى تعالى أن ينشأ أيوة في أعمارنا إذا أذن المغرب انتهى يوم العيد فقد دخلنا في يوم آه، الحادي عشر من شوال فنقول الذبح يستمر يستمر يستمر إلى آذان مغرب غدا إن شاء الله فنقول يوم حادي عشر خرج وهكذا لذلك قلنا اليوم الثالث عشر ينتهي بآذان مغرب لأنه بدخول بآذان مغرب قد دخلنا في اليوم الرابع عشر الواضح؟ واضح ríràn ọjọ́ tá lè fi pẹran ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ iléyà pẹ̀lú ọjọ́ iléyà yóò máa jẹ́ ọjọ́ mẹ́rin. wọ́n á fẹ́ yọ pé ní wà á fọ́sọ́lù àyàmì náhárí awọ̀lù àbàlásàkì tó da ní àkọ́kọ́ ọjọ́. wà máa ń fàtà hu àzàbíhù fi fìyọ́mìlì àwọ̀lì ìlà àzàwálì fàkàdé kọ́lá báàbò àhàlì ilmi yustahabu lahu àyìn yasbira إلى ضحى يوم الثاني نفهم؟ لأنهم قالوا كما أيوة أيوة فلقد قلنا إن الصواب خلافه آه قال ولا يباع شيء من الأضحية لأنه النبي صلى الله عليه وسلم قد بين كيف ثلثه للأكل ثلثه للتوزيع وثلثه للدخار lẹ́gbẹ̀sẹ̀rẹ̀ ah, mm, pé a gbọ́dọ̀ pa nǹkan kan nínú nínú ẹran iléyà jildun wàlágẹ́rù ẹran awọ rẹ̀ àti nǹkan míì a gbọ́dọ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ta. إذا كان نحن عندنا في أفريقيا في نيجيريا أدركنا آباءنا وأمهاتنا إذا ذبحوا خروف يصلحون الخروف ثم آه، جلد خروف آه، هو كفه أو تعرفين كنو أني أولي ما أدري عربتي أو أو تعرفين كنو أين عربتي عند من أوكي حميدة عربتي أو لا <laughs> ama zo mu gido ban habba samiya arabti yawo Khadija arabti yawo Ibrahim haidar ayi ti yawo bayero fa eh ma ko sawo mun imani ka fa hakaza طيب الآن ẹni ló kírun mọ́ àwọn náà ló ń dá ní. lọ́mọ bí mọ́ lọ́mọ ni láàrin nígbà tó ń kọ́ ayùmọ̀ ìhábí lóbígọ́ ọ̀pọ̀ tọ́hùrà wàdà kìyàbí ẹ̀ràn òkú mbètè ní kàtúntà bá bí mm. ọ̀la ọ̀la tó bá ọba ìṣòkà bá ti ṣe dábùbù rẹ̀ sáà pọ̀n tó o ti mọ sọ́ọ́dì mọ́ fáwọn pọ̀n níjọ́ àti eérú àti àti kí wọ́n Tagiri, tagiri tagiri Tagiri. làrá ń pa tọ́tà bá ti pọn báwọn tó tọ́tà pa sábòrò. ọlọ́run sọ àná láti wà ní láyé ẹ pa àwọn rẹ̀ sí. so هذا wọn fẹ́ bíléèdì fa fàjà ìzù tán bá sun fàjà ìyá alùpùpù láyò bá mi ní ó ṣe. طيب الآن في مشروع إذا قلنا لا يباع هل يتصدق به فنقول نعم طيب إذا تصدقنا مثلا بالجلد وأدخل عليه صناعة مباحة صناعة مباحة هل يجوز بيع هذه الصناعة كيف لو قلنا لو قلنا الدولة مثل السعودية آه، بكرتها رشيدة حريصة على الله عنده مشروع تصلح الأضاحي الأمعاء لها مجرى وجلود لها مجرى رؤوس لها مجرى آه، الأرجل لا مجرى ثم لو مثلا قلنا الجلود آه، دولة تأخذها إلى الدجل مثلا الدجل عرفنا دجل ايش دجل شركة الدجل هي التي تستثنى أحذية الدجل ها الدجل الدجل آه، هي شركة أو صناعة تجارية فإذا قام و

هذه مسألة الذي قال ولا يباع شيء من الأضحية يقولوا تانك كا لا لا أنا ليو kódà irun rẹ̀ yẹn gbọ́dọ̀ ta ah, bàtà ìyẹn lè lò ó báyìí máa ń lò níjọ̀hún ṣe pé àwọn àgbàlagbà wọn ó fa irun rẹ̀ wọn fi ń kírun kódà orí awọ àwọ̀ àwọ̀ ẹran àfi ní tìǹbù yé ń da a lè fi ṣe sàárà kò sílẹ̀ sí bẹ́ẹ̀. but tá a bá wá rí i pé a very serious government á ní kó kí wàá fẹ́ eh, fẹ́ make a proposal láti àwọ̀ ẹran léyàwó tó fáwọn ìlú kan bẹ́ẹ̀ asalaha alahawala na fi afirikia bá a ṣe máa ń kí màálù láfíríkà ní pé ẹran ò níbì kan àájúnù awẹ́rẹ́ gan ẹran ni bẹ́ẹ̀ gan là ń pè ní jílu dúró ẹgúdú ọ̀dà ni yes na ìdúnyẹ kó lè ha ìgbẹ́rẹ́ owó ni táyì ẹran ẹran màálù awọ rẹ̀ àwa ń jẹ à ń jẹ láfíríkà à ń jẹ ǹjẹ́ àwa lè dé pé kàtà tó yìí nǹkan jẹ tó ń jìnnà káwọn máa lọ kọ́mpìnì pé kọ́mpìnì àgbè fún kọ́mpìnì kò fi ṣe bàtà kàkà ní pé tọ̀ ẹran yìí awọ ẹran màálù lọ́pọ̀ yìí ìyẹ́ ẹlẹ́ran dáwà pé léyìí wọ́n ti di sàárà wọ́n ti di sádàkọ̀ wọ́n ti di sádàkọ̀ ìyẹn lẹ́nu akọ́rẹ́ báyìí di pé ó lóbẹ̀ sílé so ara di pé ní everyday wọ́n gé wọ́n gé wọ́n gé wọ́n ta sí iná pàmò péré lùtà ń polówó tàǹtà ẹni máa ń polówó pàmò nù pàhẹ́ pàmò wájú wọn ti polówó pàmò so hali ẹ̀ józó àmúlà hadi masala. تحتاج إلى مزيد بحث inconclusive research on it so yóò ní di مزيد بحث àlàyé tẹ̀síwájú sí. ولا غيره وتوجه الذبيحة عند الذبح إلى القبلة gbogbo ẹran tá a bá ń panu sẹ̀ríà láti dájú kọ kíbílà o. wàlẹ́kùlì kìí ṣe wàlẹ́kùlì o. وليقل الذابح بسم الله والله أكبر وإن زاد في الأضحية الأضحية زاد يقول ربنا تقبل منا فلا بأس بسم الله والله أكبر ربنا تقبل منا فلا بأس بذلك مسألة ومن نسي التسمية في ذبح أضحية aw ghayriha fa innaha tu'kalu nasiya ó gbàgbé àti ṣe bísímìlá ẹran aléyá ni ẹran àdáyá ni ẹran àkẹ́kọ̀ọ́ ni ìgbẹ́ni tá a máa ń pa ó gbàgbé ni o tu'kalu pẹ̀lú ọgọ́lọ́ yẹn ó jẹ ìgbẹ́ran bẹ́ẹ̀. wà á ń ta àmàdà tẹ́ríkà àtẹ́sìmíyà lam tu'kal àmọ́ ẹ pé ẹ pé bẹ́tẹ́mẹ́lẹ́ ó máa ń mà ó máa ń mà fílẹ̀ ni. àwọn ti pẹ́ ẹ̀ sì ṣe bísíǹnẹ̀ sá pé gbàgbé wàhálà jí fáànù ìsìnkú wọn sọ pé ní wàhálà ta kòló fi máa lam yóò kárò fi ismu lọ wàhálà lam yóò kárò fi ismu lọ. والفرق بين الأول والثاني واضح ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وقد ثبت في حديث صحيح أن الله تعالى سبحانه وتعالى قال قد فعلت قد فعلت فالله تعالى لا يكلف الله نفسا إلا وسعها أما هذا المتعمد فكأنه يقول هو لا يؤمن بالتسمية فهذا إن كان استحل ترك التسمية فهو كافر لكن تركه متعولا متعمدا لكم متعولا فأرجو أن يسامحه الله سبحانه وتعالى قال انتهينا من أضحية èyí tó sọ níṣẹ́ wípé bàbá dúnra léyà á ṣe bísímìláì ni o á sì dájú sí gábàsì kíláwì á ní bísímìlá wàlláhu akbar bàbá tó wá kọ̀ọ̀n tó ń tàtọ̀ wípé ní rabbana taqabbal minna kò sí láì fi ń bẹ̀ fani pé amẹ́ni tó bá gbàgbé àti ṣe bísímìlá nígbà tó fẹ́ dúnra léyà ó gbàgbé ó gbàgbé àti ṣe bísímìlá bóyá ìnádọ̀ eh, ní ìkanjú ní àdúrà kan ní ó sáà gbàgbé yóò kalù ìrànà bẹ́ẹ̀ á jẹ kì í ṣe jífà àmọ́ ó máa ń máa fi bísímìláì lẹ̀ ó fojú lẹ̀ ní pé òun ò ní ṣe bísímìláì ṣe ẹni nǹkan kan bẹ̀rẹ̀ mí ẹ̀nu ìrànà bẹ́ẹ̀ à jẹ́ o èyí pé ní kó pé ní eh, wàlátà kòló ìmọ̀ alámiyọ́síkàrò sí ìsún lọ ẹ má jẹ nǹkan tí wọn ò bá dá ọkọ ọlọ́run ọba sí o yìí nà àléyá wọ́n fẹ́ kọ̀ntínú. ó ní wàkàzálíkà àìndà ìrìsálì àlìjàwárí àlàsọ̀ ìdí ọdẹ. ìfẹ́ bẹ̀rẹ̀ tọ́dọ̀ yìí. ìfẹ́ bẹ̀rẹ̀ ní òkèjì kèjì ìpèkè bẹ̀rẹ̀ jumla ìtẹ̀rọ̀ bí ànú kàfẹ́sàlà ìtẹ́sìn àníbì kíákíá bàbá ọlọ́dẹ مما توفيتي يسال جوارح جوارح جامو جارحة جارحة هو هي آلة الذي يصاد بها قد يكون حيوان قد يكون إبان قد يكون سكين قد يكون حنجر قد يكون فاس قد يكون سهم قد يكون رب... المهم حجر ذبيحة نكوني آه، جوارح ونجم جارحة على صيد أي على مصيد الصيد هنا اسم مصدر يعني آه، مصيد كانت في آه، سيوفة سوفة يقفى وكذلك عند إرسال الجوارح يوكل النسية وإن تعمد تركه فلا يوكل ذلك قال وكذلك أي عقص ينسو بمجيج يوكل النسية pé ó rí ẹranko èkùlù inú ẹ̀ ti dùn ún gbàgbé ni ó sẹ́ǹdì ọ̀pá ẹ̀ báyìí pàwò ọ̀pá káàkì èkùlù ni wọ́n ní káì ọ̀kókó ọ̀pá ọ̀kókó mà ọ̀kókó ọ̀pá ọ̀kókó mà tó wọ́n fi ẹ̀ná sì kú ní santile. ó kẹjọ pé kúkúrú ti tẹ bí ní mùsùlùmí bísí ńlá àti tárìkù mùtàhámẹ́dà eh. tó wá òun ló fẹ́ ẹ eh, òun ló ní ìdí níbí kò sí parí ọ̀rọ̀ ìyànàlẹ́ eh. ló kà ní ìdí pé bí a máa ń dẹdẹ náà tó wá gbàgbé eh, nígbà tó sẹ́ǹdì nǹkan náà nǹkan rẹ̀ tó yóò yóò. ọjọ́ kan lọ́dọ̀ la yapamıyorum. اوكي اذا اذا اذا بعد ما خرج رمية من من قوس فذكر بسم الله ما دام كنا اصلا اذا اصيب الصيد ونسى بسم الله يؤكل من باب اولى اذا ارسل معه بعد بعد سام يتبعه قال ولا يباع من الأضحية ولا عقيقة لحم ولا جلد ولا ودك ولا عصب ولا غير ذلك ẹran iléyà àtẹran ẹran súná àti àwọn ẹran míì tó tọ́ kápánu sẹ̀ríà wọ́n ní pé a ta láàmù wọn a ta jílídù wọn a ta wádákù wọn ọ̀rá wọn àgbọ̀dọ̀ tà asọ́bù wọn ọ̀rọ̀ mùdùmùdùn mùdùmùdùn hàlẹ́ àràbùtà mùdùmùdùn mùwẹ́nì àràbùtà mùdùmùdùn màá àràbùtì mùdùmùdùn màá àràbùtì mùdùmùdùn bọ́rúkọ ńkọ́ bọ́rúkọ. ليس بالله الحمد في داخل عظم تكسرته لذيذ ها okay eh, wàlágẹ́rù wàlágẹ́rù zálíkà ẹ̀yìn gbọ́dọ̀ ta kọ́ọ̀lá wàyà kúlù rọ́júlù min òbí ìyàtì yìí ẹni tó pa ẹran lé akínbó láti fẹ́ ṣe yóò kálù rọ́júlù min òbí ìyàtì àájẹ́ ń bẹ̀ wà yàtàfọ́ dákú wàyà kúlù rọ́júlù min òbí yóò jẹ́ nínú ẹran léyà rẹ̀ wàyàtàfọ́ dákú mi ni ha yóò sì fi ṣe sàárà níbẹ̀ afudọ́lù láwò ó dáa láàkín lẹ́sẹ̀ ìwádìí bí o wá mú gbogbo ẹ̀ tó fi sàrà bá a láì fi ó ń gbogbo ẹ̀ bó jẹ́ bá a láì fi ó ń gbogbo ẹ̀ tó kó pamọ́ bá a láì fi wàlẹ́ sàbí wájú bí nàá lẹ́yìn. wàlá ṣùgbọ́n láti ṣe yàtọ̀ láàrin méjèèjì yàtọ̀ láàrin ọdẹ́kẹ́yà àti àkẹ́kọ̀ọ́ àti eh, àdáyá àti fídíà ló fẹ́ sọ yìí ó ní wàhálà yakulu min fídíẹ́tì àlàdà wàjàzá ì àsọ ìdí gbogbo ẹni tó yẹ kó bá dáràn ni ìjọba àgbà ní pé ní àwọn gba ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ dam tí ó fi tó fi paran orí ń dùn ṣẹ̀dá ni pé kó kó fárí àwọn yóò pẹ̀ran ṣẹ̀dá ni pé tọ́ bá wà nù ìrámù má dẹ̀dẹ̀ ó dẹ̀dẹ̀ tó yóò pẹ̀ran ṣẹ̀dá ni pé má farun láì síde tó jẹ́ kó farun ó farun yóò pẹ̀ràn ó ṣe àfojúdi gbogbo ń dáwọ́lá ní kó má ṣe tó ṣe àìgbọ́rọ̀ nu yóò ṣe fídíà láti sáràn rẹ̀ gbogbo tí ń jẹ́ ìran fídíà kò ní jẹ́ ń bẹ̀ o àìnù dúdú ọ̀sìn ní jẹ́ ń bẹ̀. Ah. wajazawu kò ní jẹ́ ń bẹ̀ eh, kò ní jẹ́ ń náà tó a náà ni pé ìrẹ́ àdínkù má dẹ̀dẹ̀ ó dẹ̀dẹ̀ wàjàzáwò ó nífìlú máa kọ́ta lamina nàámi yàkùn bí sàwá àdìmínkù òdèdè nǹkan tó pa náà ni ó ní òfìsẹ ìtàn rẹ kò sì ní jẹ́ńbẹ́. ونذري المساكين وما عطب من هدي التطوع قبل اوكي ونذري المساكين bákan náà ìlérí tó ṣe Eh, tóun bá tóun bá eh, tóun bá parí hajj o kó wọn ṣe báyìí fún àmọ̀sàkín ìrẹ́lẹ̀ yìí náà òmùmá nàzírù so nàzírù àmàkọ́nà àdèmísọ̀rọ̀ sọ́là náà ánìwò faqala innama yustakhraju bihi min al-bakhil nàzírù bíráìbù èèyàn máa ń fi gba nǹkan lọ́wọ́ àhún ni wallahu subhanahu wa ta'ala karimun nítorí ilé ìbàkìl sọ̀rọ̀ wọ̀ ní ìdíkàlà pé ní ọlọ́run wọn ọba ṣe nǹkan báyìí fún mi èyí gbàgbé mẹ́ta fún ọ ọlọ́run nídìí rẹ̀ tó ààhùn lè yẹmọ lọ́wọ́ wá ọba yìí ọ̀gá sẹ́lá láti bá a ṣe àwọn náà á dúpẹ́ o a mọ lóore o ìsinmi ẹni pé wá wá bá àpòròfò kọ́ńtrákì tó wọ́n gbẹ̀yìn wá abúráìbù wọn tó ọ̀gá náà yà yóò balẹ̀ jẹ́ gbogbo wọn kún balẹ̀ jẹ́ tó wá di bí Nàìjíríà bá ti dúró lójú kan tá a tẹ̀síwájú kọ̀wá ní kí máa ní nǹkan lọ́n ti ń dọ̀kún kí wọ́n ní òun dúpẹ́ bóyá mo fà á dúpẹ́ mo fi owó dúpẹ́. yíyẹ tẹnaziru ṣukurunu ṣukurunu wa zaka yakun fawqaha alhamdu huwa dhikru mahamidillah ala lisan wa shukuru huwa shukuruhu bi jawari bi amalihi lẹ́yìn bàtà lọ́nà ti dáadáa fún sọ́nà alhamdulillah ó dìde òyìnbá fílà ṣukurunu ó hàmídà ó ṣàkárà ó ti sàrà ó ó ṣe sọ̀rọ̀ fún àwọn àrọ́ mílù àwọn àìsàn gbogbo eléyìí nǹkan tí tó tọ́ ni. wà fídíà. náà ni fídíà náà nù ìwé kíkọ́ á ní pé mu. ẹ̀sẹ̀ tó bá lè tún jẹ jẹ. ẹ̀yìn wa jẹ́sọ àwọn èèyàn máa ń ti àwọn èèyàn lọ́nà púpọ̀ nù ní lọ́wọ́ àwọn àgbà wọ̀ lọ fi kankan mújẹ lọ́jọ́ náà tí ó tí ó lọ́nà bàtí fáwọn ìfọ̀wọ́ náà wọ́n ti ọ̀wọ́ náà. ní ọ̀dọ̀ náà eléyìí ohun àfa àti ọmọ tí tí ọmọ ti ń sinú tó èèwọ̀ ni a sún pé àwọn ọkọ ọmọ lọ́dọ̀ àwọn àfa lóòótọ́ pé tí ọ̀nà bá ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ́n ti yorùbá bọ̀ pé àádámi tútù síwájú ẹ̀sẹ̀lẹ̀ tútù ní fíwọ́ àwọn nǹkan sọ́dọ̀ ọlọ́run náà kọ́kọ́ ti nǹkan sọ́dọ̀ ọlọ́run ọba. ẹ̀nẹ́zìrò nù ìjọba ṣẹ́ bọ̀ sẹ́nà zero nù ọ̀tọ̀ wà lámi pé lẹ́yìn ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ dáadáa fún ọtán kó wá ṣe oye kó dúpẹ́ fọlọ́run ọba yìí òun kò tọ́ àmọ́ kó. Hmm, wọ́n ní ó bá wọn ìgbàwọ́n rẹ̀ tó gbọ́ bí bàtí yàn ń bra ìgbìyàn pé bí ìbá kókó ṣe máa ń kò ní ṣe hmm. bàbá tìpọ̀ ọlọ́run kò ní ṣe àwọn tó fi là yíyún kódà kódà kódà naam. Mm. Thank you. ما الفائدة هذا يكيفه لمن ها؟ ما الذي يستفيد منه طيب ما في هذا ما في إذا كان عنده فلوس يقول هذا فلوس الذي الحمد لله نجحت من الاختبار يا رب لك الحمد يا رب العالمين فخرجت رأيت أعطيته 500 خبز رأيت واحد كما قال لي واحد دحين قبل ما نبدأ آه، الدرس آه، أنه مشى إلى السوق قال فرأى آه، أما كبيرة في سن جدته هو يعني مثل أمي هذا وأكثر من منها قال هي كبرت حتى ثقافة ثقافة ثروة فهي تبيع شوته شوته قال انه عدى شوته الذي في في دلو حوالي 1230 و 13 أم أم كبيرة مثل هي كبير شوته يعني إذا ما باعت هذه الشوته ما تأكل ثم قال جاء جاءت إليه وقال أبا قومي ní afẹ́ wọ̀tà yìí àkàn yìí àkàn àkàn àkàn àkàn ee fa ọwọ́ yàtọ̀ wọn lọ́kẹ́ sàkọ́dọ̀kọ̀ àlẹ́ yẹn sàkọ́dọ̀kọ̀ àlẹ́ yẹn nǹkan náà wọ́n sàn kò tí wọn bẹ ti sàrà ọ̀tọ̀ àkàyè pé ní ẹ̀mí eh, bẹ̀rẹ̀ pé yẹn náà rí pé eléyìí tó o ṣe ìgbẹ́ ilé àpèjẹ tá a wá nísìnyí pé eh, ẹni òun lọ lọ ra nǹkan lọ́jà kí ẹ̀rìn fẹ́ràn náà ó kí ẹ̀rìn àgbọn tẹ́ ti ń ta ẹran àwọn ti fẹ́ ra ẹran ìyá àgbàlagbà arúgbó tó ti tẹ̀ wàá gbé ike pure water lórí kí n ta pure water aláwọn ata gbogbo pọtà ń bẹ ìdá twelve pieces àti thirteen pieces sọ́dọ̀ ìpè ìrẹ́nà ta pure water fifteen naira kan ta pure water. fifteen naira bó o ten naira ni o bẹ ti fifteen naira. tó a sàkó làbẹ náà kó bá fún ọjà ìdáradà sọ́dọ̀ ìpè ní ten naira ten naira lánàá mẹ́wàá. one ten nine one hundred naira. one hundred one gbogbo tó gbé lórí one fifty lágbẹ̀lágbẹ̀ bóyá tí o bá kí pure water kò ní jẹun ilé àyàṣà lọ wọ́n tún wá mú kan pé bàbá ọkọ mi ń gba ilé ìjẹ́ ràkà yìí ètò ìtànà yẹn rà tòótọ́ wa tọ́ bá kù wa ó ti sàárà irú sàárà òun ìyá òun bó bá kọ́ra tó bá kọ́kọ́ ra gbogbo pé wàtà má ti gbogbo ẹ̀ tán yányán tó tí ò tí ò kó dọ́kà fún ni pé ló ní pé wàtà gbogbo tó lórí màmá ní bẹ́ẹ̀ bàbá ọkọ mẹ́tàlá náà ni one fifty ni ìdùnnú ni kò ní kó mi lọ yóò tán lé tafẹ́ lómi mm. ìdùnnú ni kára pé ní irú rọba àwọn abẹ́lẹ́kọ́lá kọ́ ọ́lá kan ṣọ rẹ̀ kọ́ mọ́nà àlẹ́ náà bí sáà tẹ̀rẹ́ sì kéhe ọ̀sẹ̀ àti fìlìbádà mi ó kálẹ̀ fi ṣe dáadáa sí ọ̀dọ̀ ọlọ́run ọba. ọ̀jọ̀dá yẹn sọ èdè yẹn ní jẹ́ńbẹ́ wà láti mọ̀tàkùn kan nílé wà má àpèbà min hadi tàfáwùr qabla mahillihi hadi tàfáwùr àdáyà ẹ̀ńdọ́n lọ sí hajj tí èsì ọ̀ràn yẹn èsì ọ̀ràn yẹn ó wá bọ́ bọ́ lọ́wọ́ ẹ̀. ájì ń kò rí sí àbí. Hmm, ájì pé ẹran ẹran tó ń tó fi kàn án abẹ́rẹ́ àbí kàmá sàn ó bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́bùlà màhélì kó tó ríbi tí ó ti pa ẹran náà. ní òkò ní ìdíkọ́ ẹran lọ́wọ́ ó lè ra tàmátò náà kọ́lọ́ ń lè para kó ẹran jábọ́. ọmọ alẹ́. tó báyìí lè ṣe tó nísìnyí tó láti kó ti kàn tó torí kó mọ ayé ọ̀nà mìíràn irú eléyìí náà yóò ṣe jàdáwò rẹ̀ kò ní í jẹ ní bẹ́ẹ̀. Hmm. Eh, kòtà amada jù lẹ́nu. nítorí kòtà amada jù lẹ́nu eh, eh, yìí ń ta hálà sínú nìsíyànù mi. ìgbà kókò bá ta amada fanti. ìta náà ni ó ti ó ti ó ti rà ní ìpínlẹ̀ ẹran kanípele tí mo lọ ó ti yín ti ta ayé náà nù. àfi kí kó pa mí rọ́pò rẹ̀ ìtura pa rọ́pò rẹ̀ ní jẹ́jà záwù. kò ní àánú dúdú mi. ee tọ́wà ayé tó ayéla no tí o bá ti a tó fún ayéla yóò bùn yóò sàrà fún ayéla tó lè jẹ́ nbẹ jìnnà lórí hadithu arabi ẹkùn ni halaktu halaktu kọ́lá mọ́tà mọ́tà dáka kọ́ni wà pàtó ayéli tẹ̀ òun parẹ́ o kí ló ń ṣe olóyè òun súnmọ́ ìyàwó nù ọmọbọ́n àhà ọ̀dẹ̀ dáná ọ̀ sẹ́yìn tí kò rọ́kọ́bà òun rọ́kọ́bà níbo. Ayi wotɔ etam si timi zakina. Aa ɛdá kọ́ mi. Maa bẹ́ẹ̀ nana labateya látó kìíní òkè kejì tó rọ kiri ká tó rọ kiri ká Madina yìí kò sólòsì tó ń lọ. Òun ni kí a máa wọn lò sí Madina àgbàwọ̀ àgbàwọ̀ ọgọ́ta ọjọ́ náà agbọ̀njọ́ ilé ìpagùn òfin káyé sọ́dà ọ̀bọ̀kùn ọ̀fọ̀n aláìní lóúnjẹ nínú mẹ̀dínà yìí kò sí aláìní tójú tó ń lọ. pàṣípàṣà mi kúrò sọ́la náà ti gbẹ́dá ọ̀nà ọ̀rẹ́ rẹ̀ múfẹ́ ìyá àgbẹ̀ ọmọ sọ́la wà ní kójú kólẹ̀ sọ́dà sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan wá gbé garawa dàbínú wa mufẹ́ ní sọ́la náà sálà ẹ̀ǹtà ọkùnrin náà dáwọn náà ní wọ́n ti dìde àní gbé tàfádàpà bí alẹ́ alẹ́ gbé kàfàrà nù fi fi kàfàrà kọ gbé fáwọn fámìlì ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ nǹkan àkàlà nìyẹn so àádà lẹ́bi ẹ̀rẹ́dù ẹ̀nàkùn àfẹ́kàgbé fústọ̀f àti dífústọ̀f nìkùn tó tá a sọ nítorí pé ní kàfàrà kan tẹ̀kọ́ ní tó ti kàfàrà òní jẹ́ ń bẹ́ àdísù arábìrún yóò kálẹ̀ fòun tó àná sọ fún akùnfọ́n ó gbé fún pé kó fi sàrà fún àlò rẹ̀ by implication tánà kìfàrà ni pé ní tó bá gbèsè aláfa àlò rẹ̀ àlò rẹ̀ fi dáná náà ń jọjọ́ náà ni òun ló sì ló ṣe kàfàrà ọ̀pọ̀ àkàlà mi ni o. o anna. o tánràn ìtàràn o tó á tún jẹ nínú nínú rẹ̀ so ìtàbà ń sọ pé ẹni tó bá ti kàfàrà ò ní jẹ́ ń bẹ́ àdéhùn ẹ̀ẹ́dúlà làkẹ́lá fi. kàwé lóhùn gbà ń nà àmàlì náà. إلى إلى هنا إلى آخر شيء هل هو قول سادة مالكية فقط ولا جمهور؟ لا آه هذا سادة آه سادة مالكية وغيره من المذاهب الأخرى لكن قلنا حديثه أعرابي يدل على خلافه والعمل مع الدليل ليس مع الجمهور العبرة بدليل وصحة الدليل وقوته لا بكم من الناس قالوا به آه انتهينا من هذه إذا فهم قال ويأكل مما سوى ذلك إن شاء ليه تعطي الصوم وفيتو اللي جنوا غالية اللي جنوا حقيقة اللي جنوا هدايا اللي جو اللي جو اللي جو اللي جو so àgbáyé ti ní pé ní ìwọ̀n ẹ̀la kàfàrà náà kò sí láì fi kí ẹ̀kú jẹ تمر فقال كنت صدق بها أهلك ومما معلوم أنه يأكل من الناس والزكاة مجيكو والزكاة كلا أنكو إني قدونا قدونا هنا قطع الحلقوم الحلقوم Eh, hatta ìdá bàdàkà tó ní. azakatu ni. azakatu ìdúrà. àwọn bá ṣe kọ lóṣù kan nínú lóṣù kan wà the action gan how the procedure the the manner how do we do how do we flout. Eh, how do we mm, not modus operandi náà. No. What is the action? <laughs> an kama shi yanzu shi ne sa zuri bitas eh, wakadin ne na <laughs> you had to do your eh, modus operandi is your reason that uh, uh, qualify you to to do something that's your modus operandi but then we are talking about the procedure the procedure how do you go about uh, flouting so قاسم في القوم لازم Lazim. So, I want àgbè ọkàn ọkàn ìfẹ́rẹ́ kìíní gbà wọlé àgbè dẹ àwọn eh, kìíní méjì tó kàkà méjì tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà tó àgbè òun náà sọ pé ní wàhálà yóò jí zíú àkọlù mẹ̀gáàrì bí a fẹ́ tí a fẹ́ dúnra o eh, ètò kéré jù nù lẹ́yìn eléyìí tó bá dígé gòńgò tí òkè ká san san kò dúnra tó bá dígé ká san tí òkè gòńgò kò dúnra o. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون آه قال ولا يجوز أقل من ذلك أوكي وإن رفع يده بعد قطع بعض ذلك ثم عاد يده فأجهز فلا تؤكلوا آه. في هنا في يقولوا شيء نقول لك دي دو وهذا ايوا اسلامنا سيبون نقول كانوا ان الله كتب الاحسان على كل شيء فاذا ذبحت فحزن الذبحه فاذا قتلت فل فليحد احدكم شهرته ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run ní ká ṣe dáadáa sí gbogbo nǹkan lọ́lọ́run ní ká ṣe dáadáa sí ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ bá fẹ́ dùn nǹkan kó dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní tí ó dùn balẹ̀ yóò rí dàbíhàtàhù tó fẹ́ dùn kó fi lára balẹ̀ báyìí dá pàtàkì bá fẹ́ pa nǹkan náhàrù kó pa dáadáa kéèyàn ó ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ pọ́n ọ̀bẹ rẹ̀ kó mú dáadáa lórí pé yóò ṣe so lára ilé rẹ̀ pé ni wàá yọ̀rọ̀ fà yàdà ó pátá ìbáàbì dálíkà tó ṣe lẹ́ẹ̀mejì tó tún padà wá irú ẹran bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ o tó dààmú ẹran o jihada o ó dààmú ẹran o ó dààmú ẹran tí ìbáyìí pọ́lọ́ àwọn ọba tó tó sànù tó sànù wa tó sànù wa náà lè kọ́ni subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ọlọ́wọ́n bá sàkárà fún wa níbi ẹ̀kọ́ ojú ni màálù ń rọ ọbẹ kò dá lọ́rùn. fọlá tó kàlù wàyí ń tàmá da hàtà kọ́tà ras àṣà à ẹ̀yìn tẹ̀sán aburú jù yìí ni pé èèyàn gbọ́dọ̀ gé lẹ́ẹ̀mejì kò gé lẹ́ẹ̀kan kò tún padà wà máa kọ̀ntínú fún fún fún títí tí wàá fi pé wàá gé díẹ̀ píw mùsùlùmí alẹ́kẹ̀lẹ́ tó rà ń sọ pé ní àgbọ̀dọ̀ ṣe mùsùlùmí wàlùtù kàlù wàṣùgbọ́n eléyìí yóò jẹ àṣà àní fàhókùmùhù làwùmá làwù àléhi má àléhi wàmàǹdàbàhà min al-qafa lam tu'kal ìdájọ́ kó fẹ́ dúnra ìpà kọ́ló tí wàá gbé so ìrànà bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ o kódà tó bá gé hulqum tó sì gé àwòdáàjì so wọn ní jẹ́ o hmm. rí kò sí gé òun kì í ṣe zakat sẹ̀rẹ̀ ẹ̀yà o nta haina wàlùbákọ́rù tòṣìbáhù bá a ṣe ń du ẹran àgbò tá à ń du du bákọ́rù náà o lákìn òun fa inú xìrátì òkè láti tàbá wa nà ha yẹn tàbá gún tàbá gún sùyí náà wọn ò jẹ ibilu tó ní haru àmọ́ sunna àti ibilu òní ká gún ká gún ọmọ gún ibilu ni fa inú tó bi hati lamtó kàlí wọn bá yẹn lè dúró àkómi وقد اختلف في أكلها نحر ذبح هذا بسم الله قطع حلقوم والأوداج إن كان دجاجة قطع حلقوم والأوداج إن كان قدم قطع حلقوم والأوداج وهكذا أما النحر فهو ينحر إذا كان راكمي ينحر من ناحية عنقه أيا كان أنويا يعني وكان جو ọfà sí wúù tabalẹ́pá lè mú kó fà wálẹ̀ ọ̀hànjára rẹ̀ ọ̀hànjára rẹ̀ fànà tí o bá lè ṣe ó dúró kan kó wá sọ ọkàn sí pọ́ùn so herba lọ́jà jáde so gbogbo náà ni pé ní ìfáàgọ́n àlá sàlámàtì lẹ́ǹtàn pé bí o bá sọ ara tí àkọ́nà tó bá ta ń pa á wọ́n ní ara lẹ́yìn ẹni o. Òkèèrè tó ni mo ṣe ìrìn ló ṣe. Ẹ̀kọ́ ibà ti yàn lẹ́sẹ̀ ni. Ṣé dáàbò mi lè ń ṣe? Ah, tàló dára kó ìdìbò subhanallah. Ẹ hmm? eh, lámà bá gbọ́ pé tó bá tàyà ń pa, sọ́lá ti rẹ̀, ìjà pa ní kọ́ọ̀lì bá tàyà ń pa. Ah, naam, kí ni a rí mi tẹ́tí máa rí bíútì Islam. ẹwà ìsìlámù? kí ló fà á màálù ó láìpẹ́ kéyìí ó rí mú kó tó lẹ́sẹ̀ àwọn ọ̀ǹda màálù àwọn ò tó lẹ́sẹ̀ wọ́n da àkómi náà àkómi bàtà àtàǹṣe gan wọ́n ní tẹ́kìlì náà fi ń ṣe àfi sòrò tó eh, tí àtàwọn ń sìn wọ́n máa ma màsáàjì rẹ̀ yàrá fún náà tàkùrù àkómi ìdá nàdàrú ìléyìí bá a ti pé hálà tó wà yìí ẹ̀ má sùn máa ní ó fi rẹ̀ ni wọ́n ti máa ń kì í زرنا مزارع الذين عندهم إبل فوماكي إذا لاحظوا مني وكويك وشيء في لي شيء ولي ولنحرم تايم قبائي أي بعينه بناء على هذا ترى بأي شيء يعني كتب حفظ النفس مقدم كما قال ابن رشد رحمه الله تعالى النفس أعظم حرمة من الكعبة حفظ النفس مقدم على أي شيء هو قو هو قو àtò ẹni tó bá ń bẹ lẹ́yà ní òsín náà tí ìbá ti láyé má kò sí náà mọ́ tò torí pípa rẹ̀ dúdú rẹ̀ tí ò ní rọrùn hmm. ká ní ara rẹ̀ ẹ̀dùn lọ kan ẹ̀ka fìkìní gùn ẹ̀ka lọ ẹ̀ka lọ. yóò jàpòrò náà nísìnyí ní mamlaka dawla rashida ẹ̀ ń dà wọ́n ajíniza ẹ̀ pé ìyẹ̀jà lónà. سلسلة حديد حديدية كيني كيني توانو كي فاد بسلو الذي سام مكانك ما لنا جيري أنا جون جانوي بينجي ونوا في كارا كوميو تشوفي تشوفي شو وما ذلك هل بإمكان الذبح إذا علمنا أن العلة في إباء في جوازي أو إجزاء نحره خوفا من نفس الإنسان الآن تأكدنا و فيقنا أنه ما الإنسان يقوم نقول لا ينحر ناني من هكذا كان مثلا ينحره فقط عندي تافي تافي اليوم نأمن من حركات بعد النحر yóò jẹ ká ṣọ́ àpéyẹ lẹ́yìn bàtà bá ní ara yàtọ̀ pẹ̀lú nǹkan náà bá kò ní máa jakoro bọ́s tá bá dá ara yàtọ̀ náà tó bá jakoro gbogbo ẹni wá bá ń gbà náà kò náà ti di àgékò ìjò yóò sọ̀rọ̀ bí agbọ́ni tó sẹ́ẹ̀dì nàhárà náà tó lẹ́sà wáhàdà wọlé bìyẹn ṣe. يريد أن يرافقه مسافر وكله ينحر بسم الله أولا كل شيء ذبح ونحر بسم الله الذي يسألون في مكان مكان نو ليس مكان الذي ينحره مكان يربطون به يربطونه بمكينة ثم ينحر rọ́bùtù bìbẹ̀ kí náà lẹ́tà náà mọ́tà. nínú lẹ́tà mọ́tà náà wọ́n fà yóò kákó báyìí bíbà sẹ́yìn ká lè lékò so wọ́n kàn wá súnmọ́ wọ́n fi wọn hara. ara rẹ̀. àwọn ọ̀dọ́ dáàmù gan. dáàmù rẹ̀ ìdájọ́míyà yóò fẹ́ kó sáńkà ipò kan. láì sùn mọ́ra wọn nígbà kan náà kan sẹ́ńdọ̀ ìlú. ẹ̀jẹ̀ wọn bẹ̀rẹ̀ ṣùgbọ́n. fàyín dọ́bì hati lamtukalu ọ̀pọ̀dọ̀ tó lè fi akili ha akili ibili ìdásọ́bì hati. èyí tó wá dàbá hà níbi ibili láyé ká lọ́ba ní hàrá rẹ̀ نعم، الأصل الأصل فيه النحر نحر أيوة فكان ما هذا بحر يعني قال لذلك قلت إذا علمنا أن العلة أيوة. في مشروعية النحر حفاظا على البشر هل إذا ذبح وكل أم لا في قولان ولعل الله أعلم صحيح أنه إذا ذبح يوكل وبقرة في الاثنين جائز النحر أيوة جائز أيوة آه، فإن نحرت لم توكل فقد اختلف اوكي سوري والغنم تذبحه wayanno erati لم tukalu ya ganamu adu yuni طبعا hara wana sayo fa no nije la yukalu fa wa qala ايضا في ذلك وذكات ما في بطن مثلا اخرى وذكات ما في بطني وذكات ما في البطن ذكات امه اذا تم خلقه ونبت شعره نبات دونانيتي انا تقول له بولا سيدو ونوري نصنع ورد في حديث زكاة الأم زكاة الأم زكاة الجنين زكاة أمه زكاة الجنين زكاة أمه sáré dùn tó lóyún ọmọ tó wà nù tábà tẹlẹ dùyà àti du ẹran náà nù lẹ́yìn pé lẹ́yìn pàtàkì dùn tán ẹ̀rẹ̀ wá tọ̀ láà ọmọ nù rẹ̀ kò ní dèkà yà tó máa du ọmọ nù rẹ̀ mọ́ tó yóò kalu hakada ìdúró ní azabe ẹ̀kọ́ ni wàdàkàtù má fi bàtẹ́ni dàkàtù omihi mátà ìzátàmà kálukú bá ti di pé ní o ti fọ́ọ̀mù ṣéèpù ìjẹran ó sì ní irun là tí o bá ti kankan méjì nǹkan kò sí ní ìjẹran là kò sí ní asán kò sí ní dúdú náà ní tálẹ̀ òye yóò kálù ní òye yóò kálù ìbá lè jẹ́ ìwọ́dà gẹ́gẹ́ bí ìfọ̀nà àmọ́ yà kọ́ ọdún fọkùnrin àmọ́ jẹ́jẹ́ rẹ̀ òye yóò kálù. Gracias. آه، وذكاة ما في البطن ذكاة أمه إذا تم خلقه ونبت شعره ها؟ يقال هكذا إيه، أمه ذلك ورد في الحديث أن زكاة الجنين زكاة أمه ها؟ إيه، هذا وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحابه وسلم صلى الله تعالى يبارك في جهودنا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وزدنا علما رب العالمين ويسر لأمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم اغفر لنا ولوالدينا ولموتانا وموتى المسلمين لا حول ولا قوة إلا بالله نعم سؤالي تعلق بالدرس لا علاقة هذا لكن سؤالي إذا كان فيما في باب